Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Mo sì tún wí pé ògo ni fún Olódùmarè. Ẹni tí ó dára sí wa, ẹni tó pọ̀ láàánú àti orí ọ̀fẹ́ bíbélì wípé ohun rere ni láti máa fi ọpẹ́ fún olúwa a gbé ọlọ́run ga fún àánú rẹ̀ fún ààbò rẹ̀ fún ìpamọ́ rẹ̀ fún ìtọ́jú rẹ̀ fún mímú wa wà láàyè eléyìí tí ọlọ́run tó ń pa wá mọ́ lọ́nà gbogbo mo wí pé ògo ni fún orúkọ rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún mú wa rí ọ̀sẹ̀ tuntun mìíràn lórúkọ jésù ni mo gbàdúrà ọ̀sẹ̀ yìí yóò san án fún rere ọ̀sẹ̀ yìí yóò san án fún ìbùkún nínú ọ̀sẹ̀ yìí wàá rí ojú rere nínú ọ̀sẹ̀ yìí wàá rí àánú gbà ọ̀sẹ̀ yìí kò ní kan fún ọ ọ̀sẹ̀ yìí ò ní rí àkóbá lórúkọ jésù kristi ti násárẹ́tì ẹni tó ní ayé àti ọ̀run lọ́sẹ̀ yìí yóò kọjú sí ọ lóore tá a bá rí ogunkógun tó ti ojú oorun wọnú ayé rẹ mo fọhùn àṣẹ jáde nínú ẹni tó ní ayé àti ọ̀run ogun náà kó gbiná sọnù tá a bá rí àrokò ogun tí ọ̀tá pa fún ọ lójú àlá rẹ lójú oorun rẹ tó lè mú ọ̀sẹ̀ yìí nira fún ọ àánú ńlá ọlọ́run fún ìgbéníjà ni mo pè lórúkọ jésù ó yá kó jà fún ọ ẹlẹ́rù ibi láyé rẹ kó gbé ẹrù rẹ ẹlẹ́rù ìdààmú kó gbé ẹrù rẹ ìran ibi àlá ibi fún ti ọ̀sẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ ọ lórí ẹnikẹ́ni tó bá gbé ọwọ́ ibi sókè nípa tiẹ̀ lórúkọ Jésù ọwọ́ náà yóò fi ṣera ẹ̀ ò ní rí bi ò ní rí ìdààmú ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ lílọ bíbọ̀ rẹ ò ní pàdé àgbákò lórúkọ Jésù olùgbàlà bí o ti ń jáde ìbùkún ni fún ọ bí o ti ń wọlé ìbùkún ni fún ọ nínú ọ̀sẹ̀ yìí ẹ̀mí ṣiṣẹ́ kò ní bà ọ ò ní sí ọ̀rọ̀ sọ ò ní sí oorun sùn ò ní ṣòde já ò ní ṣílé wọ̀ ò ní ṣí ọkọ wọ̀ wọn ò ní ṣí ọmú wọn ò ní ṣí ọpa ò ní kàgbákò ò ní rí já ayé ìwà láàyè ọlọ́run yóò darapọ̀ mọ́ yóò mú ọ̀sẹ̀ yìí dùn fún ọ wà á ní ẹ̀rí rere lórúkọ jésù kristi ni mo súre fún ọ bí òkun pupa bá lè gbẹ níwájú àwọn ọmọ ìsírẹ́lì gbogbo ohun tó lè dúró bí ìdènà ìyanu rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kò ràn wọ́n dànù lọ́sẹ̀ yìí kò ràn wọ́n dànù òkè gbogbo májẹ̀mú àmọ́ bọ́hun rere gbogbo májẹ̀mú ṣiṣẹ́ bí erin kọ jẹ̀jẹ̀ rírí gbogbo májẹ̀mú àìlákòjọ lórúkọ Jésù nínú ayé rẹ ó di bàjẹ́ ogun tá a fi sìn ọ́ jáde nílé ogun tá a fi sìn ọ́ sí àjò mo dá ogun padà lẹ́yìn rẹ nípa gbá agbára àti àṣẹ ẹni tó ní ayé àti ọ̀run lórúkọ Jésù olùgbàlà bí ogun íjíbítì ti dẹ̀yìn lẹ́yìn Ísírẹ́lì àṣẹ àti agbára ti bẹ nínú orúkọ Jésù kó mogun ayé rẹ dẹ̀yìn kó gbẹ ogun ayé rẹ kó mogun ayé rẹ pòórá kó fi ìṣerere rò ẹ́ lọ́rùn kó mú ọ̀là lùyọ rere kó fi ọkàn rẹ balẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò jà fún ọ làálàá rẹ kò ní já sásán làálàá rẹ kò ní já sófo ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ohunkóhun tó bá dá ọwọ́ rẹ lé ní rere lórúkọ olúwa lọ sí àṣeyọrí rẹ ìrìn àjò rẹ yóò mú ìyanu lọ́wọ́ lórúkọ jésù kristi ti násárẹ́tì ó ní mo gbàdúrà fún ọ àní odi jẹ́ríkò owó níwájú ọmọ Ísírẹ́lì ti ìpìlẹ̀ ti ìpìlẹ̀ gbogbo ohun tí ń ṣe ogun àti ìdágìrì gbogbo ohun tí ń ṣe ìṣòro gbogbo tó ń wò lórúkọ Jésù níwájú rẹ kó bì lulẹ̀ bẹ́ẹ̀ gbogbo májẹ̀mú tó fìdí ogun múlẹ̀ májẹ̀mú ogun ilé baba tilé ìyá tilé ọkọ tilé àná tibi iṣẹ́ tó wà gbogbo májẹ̀mú tó gbé ogun ró gbogbo májẹ̀mú náà lónìí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì májẹ̀mú náà bàjẹ́ lórí ayé rẹ bó ti rí àmì ṣe májẹ̀mú náà bàjẹ́ lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà fún ọ bí ikọ̀ Olódùmarè lórúkọ Jésù májẹ̀mú tó kùnkùn ní lórí rẹ tí ọ̀tá ní lórí rẹ tálágbára ayé ní lórí rẹ tó fa ayé rẹ sínú ìnira májẹ̀mú májẹ̀mú náà bàjẹ́ lónìí ògo ni fún ọlọ́run wa ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ọ̀sẹ̀ yìí yóò pè ẹ́ wàá rí ojú rere wàá rí àánú gbà lórúkọ Jésù Kristi ni mo gbàdúrà fún gbogbo ohun tó dúró bí ìjì mo kà láti inú ìwé ìyìnrere Mark orí kẹrin láti ẹsẹ̀ ìkẹtàlé ní ẹsẹ̀ ìkarùnlé verse thirty-five eh, sí verse forty-one níbẹ̀ ni Jésù olùgbàlà ló ti wọ inú ọkọ̀ tí ìjì sì dìde nínú ọkọ̀ ẹ̀rí ẹsẹ̀ ìkẹtàdínlógójì ó wí pé ìjì ńlá sì dìde ìgbì sì ń bù lúnú ọkọ̀ tó bẹ́ẹ̀ tí ọkọ̀ sì bẹ̀rẹ̀ sí ní kún òun pàápàá sì wà nínú ọkọ̀ nínú ìrìn àjò rẹ gbogbo ìjìkìjì tó dìde tó fẹ́ mú ìrìn àjò sú ọ tó tiẹ̀ mọ̀ bó ṣe fẹ́ ṣe mọ́ lórúkọ Jésù ìjì náà panu mọ́ lórúkọ Jésù ni mo pa á láṣẹ ìjì tó ṣàdédé dìde nínú ìrìn àjò rẹ tó wo wájú tó wo ẹ̀yìn tó sì fẹ́ mú ìrìn àjò sú ọ lórúkọ Jésù ìjì náà panu mọ́ àwọn ọmọ ẹ̀yìn ṣe wàhálà púpọ̀ lórí ìjì yìí nígbà tó yá ni wọ́n jí ẹsẹ̀ ìkọkàndínlógójì ó ní ó sì jí ó sì bá afẹ́fẹ́ náà wí ó sì wí fún òkun pé dákẹ́jẹ́ lórúkọ Jésù ogun tó ń jà nínú ayé rẹ kó dákẹ́jẹ́ ogun tó ń jà lórí iṣẹ́ rẹ kó dákẹ́jẹ́ ogun tó ń jà lórí ọmọ rẹ kó dákẹ́jẹ́ ogun tó ń jà lórí ìgbéyàwó rẹ kó dákẹ́jẹ́ ogun tó ń jà nínú ìrìn àjò rẹ lórúkọ Jésù ó yá kó dákẹ́jẹ́ ọ̀sẹ̀ yìí yóò sàn fún rere ohun tó ń wò nínú ayé rẹ nínú ayé ọmọ rẹ nínú ayé ọkọ rẹ nínú ìgbéyàwó rẹ nínú ìdílé rẹ tó ń bà ọ́ lọ́kàn jẹ́ jẹ́ lórúkọ Jésù lónìí ẹ̀mí mímọ́ gbògo lórí rẹ̀ ọkàn rẹ yóò balẹ̀ wàá lálùyọ rere wàá ní ẹ̀rí rere wàá gbégbá ọpẹ́ inú rẹ yóò dùn ayọ̀ rẹ yóò kún ẹ̀ mo fẹ́ kó gbàdúrà yẹn nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó ka ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yẹn kó fi gbàdúrà ní ìṣọ́ òru pé kí wà láàyè Ọlọ́run kó pa gbogbo ìjì lẹ́nu mọ́ ìjì àìrọ́mọ bí ìjì àìlówó ìjì àìní promotion ìjì ìjákulẹ̀ gbogbo tó dàbí ìjì méjì tó ń jà nínú ìrìn àjò rẹ kí wàhálà yìí ọlọ́run kó palẹ̀nu mọ́ ìjì gbèsè gbogbo ìjì kórìíra kí wàhálà yìí ọlọ́run kó pa ìjì lẹ́nu mọ́ kó gbàdúrà yẹn nínú ọ̀sẹ̀ yìí kó gbà ní òru ọjọ́ mẹ́ta kó ka ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn ìwé ìyìn Mark orí ìkẹrin kó bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ thirty five sí ẹsẹ̀ forty one kó fi gbàdúrà bákan náà kó sì tún lo ẹ̀ Psalm one oh nine kó fi gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó ní mo gbàdúrà àdúrà ayé rẹ yóò ní ìsinmi áńgẹ́lì ire áńgẹ́lì àánú áńgẹ́lì ojúrere áńgẹ́lì ìbùkún áńgẹ́lì ìgbènijà bíbélì wípé áńgẹ́lì olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọ́n àwọn ogun ọ̀run yìí lọ́sẹ̀ yìí kárọ̀gbà yí ọ kárọ̀gbà yí ilé rẹ ká kí wọ́n jà fún ọ kán fún ọ lẹ́tọ̀ọ́ rẹ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa jésù kristi olúwa wa àmín arákùnrin àti arábìnrin ẹ má jẹ́ ká gbàgbé mo tún fi àkókò yìí rán wa létí dìde jésù olùgbàlà ẹ jẹ́ ká máa fìgbà gbogbo múra sílẹ̀ à ń retí ìpè olórí áńgẹ́lì bó bá dé àtèmi àti ẹ a ó yẹ fún ìjọba ọ̀run ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn a ó ní ipa àti ìpín níbẹ̀ àsè alẹ́ a ó ní ipa àti ìpín níbẹ̀ ìjọba ayérayé àtèmi àti ẹ àní dàwátì àlàáfíà ní fún ọ bí o bá sì fẹ́ pè fún àdúrà tàbí fún àmọ̀ràn ẹ pè sórí aago yẹn zero eight zero three four seven one four two seven zero tàbí zero eight zero twenty five seventy five zero seven four nine àlàáfíà ni fún.